tẹ̀ ń wà lé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ìdàgbàsókè ní ilẹ̀ Oòduà tó ń dé sójú ìran yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà orúkọ tèmi bẹ́ẹ̀ ìsìmọ̀ òun ni Abímbọ́lá Wọlé Aṣírò lọ́jọ́ tòní àlejò ńlá la mú àfún yín wọ́n ti gbé nǹkan ńlá ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní òkè òkun náà ìlú Àbújá la wà àlejò wa fún tọjọ́ tòní ká tó ṣe ojú wọn á sáré dókè lọ́hùn à ń padà bọ̀ láìpẹ́ kò sí nǹkan tí ó mú ayọ̀ tó mú ẹ̀yẹ tó mú ògo fọmọ ẹ̀ dájú ìrànlọ́wọ́ tó bá ṣe fún ẹni tó kù díẹ̀ kí àtò kì í ṣe tó kù díẹ̀ kí àtò nípa owó ṣùgbọ́n ní tó kù díẹ̀ kí àtò nípa ìlera ara nípa làásìgbò ọ̀ jàǹbá tó ṣẹlẹ̀ sí i àwọn tá a gbàṣẹ ní iṣẹ́ ìjọba a gbọ́dọ̀ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè èèyàn kan tẹ̀ sọ pé ọ̀gá òun pé òun ah, ẹ ó máa gbọ́ pé ẹni tó fẹ́ ó ti ebola máa ti wà kò sọ́ọ̀rì o máa wà bíṣẹ́ mọ́ o pé ó dà fún ọ̀nà sí ni ẹni yìí náà ni wọ́n dẹ̀ ti fún ní certificate pé kò sí ebola lára ẹ̀ kò sí so ẹbẹ lábẹ àwọn àwọn aráàlú àwọn lójó rẹ ẹni tó bá ti gba certificate pé kò ní ebola lára kí ni ká gbà padà ká súnmọ́ kò sí kankan tó máa ṣe wá. tá a bá mú ẹni tó ń lò ó a bá sọ̀rọ̀ a ti ibì kan fún àádọ́rùn ọjọ́ kó tó di bí ọgbọ̀n ọjọ́ torí pé igbó yìí ń kò rí mu ògùn olóró yìí ń kò rí mu a wá wò pé kí lòun lè ṣe o ànáwó mú bíbélì ẹ̀ a máa kà á ó ti mọ gbogbo sam sórí ó ti mọ kinní kan sórí ó ti adọ̀bálẹ̀ kò sí wo jàgídíjàgan mọ́ ó ti ara ẹ̀ á ti rọ̀ Mm. àgbò tó fẹ́ rìn ni tó bá ráyè jáde pẹ́rẹ́mì tó wà yẹn nǹkan tó máa kọ́ ibi tó máa kọ́ lọ níbi tó ti ń igbó yẹn. ẹ káàbọ̀ padà tó bá pẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà àwọn ilé àlejò wa fún tọjọ́ tòní àwọn ni ọ̀gbẹ́ni Fọlọ́runṣọ́ Coker àwọn ni olùdarí Nigerian Tourism Development Corporation ní ilẹ̀ wa Nàìjíríà ẹ má bá wa kà lọ ẹ káàbọ̀ bàbá ẹ káàbọ̀ sórí ètò wa ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà um, a fẹ́ mọ̀ tábà máa wo um, diversification tí ìjọba ń pariwo lé lórí wọ́n ní kí a diversify from eh, epo rọ̀bì tábà máa wò ṣe lè sọ fún wa pé eh, àjọ yín pé ìjọba lè gbọ́kàn lé pé ibi a fẹ́ tó darí sí lélẹ́yìn sẹ́yìn nǹkan tó tí wọ́n eh, nǹkan kéékèèké tí wọ́n lè máa ṣe tó lè máa pa owó ní àwọn ibi tí à ń sọ ní destinations wọ̀nyí nìyẹn then téèyàn bá wo àwọn ibi tá à ń lọ yìí gangan wọ́n a ní láti ná owó díẹ̀díẹ̀ sí wọn láti tún wọn ṣe láti kó àwọn ẹranko wá láti bòmíì síbẹ̀ yẹn káwọn èèyàn lè wá wò ó ẹ bóyá hòtẹ́ẹ̀lì tó wà ń bẹ̀ kò dáa tó láti tún ṣe bóyá títì tó lọ síbẹ̀ pothole díẹ̀díẹ̀ wà láti tún ṣe bóyá security díẹ̀ lè wà bóyá àwọn èèyàn kan àyà wọn lè máa já wọn fi bóyá police post kékeré kan sí àwọn nǹkan kéékèèké kéékèèké la ní láti ṣe láti fi rí èrè àjò tourism téèyàn bá bá fi wé iṣẹ́ ti àgbẹ̀ agriculture àbí pé wọ́n ń wakùsà manufacturing téèyàn bá fi méjèèjì yẹn wé tourism tourism ló yá jù fún wa láti fi bẹ̀rẹ̀ sí ń pààrọ̀ ìgbẹ́kẹ̀lé ta ní lórí epo. ní àwọn ọdún sẹ́yìn a rí i pé um, ìjọba wọn máa ń wọn máa ń ná wọn máa ń gba subvention láwọn àjọ kọ̀ọ̀kan ṣe lè sọ pé oye báyìí ni àjọ yín ti pa. fún wa ń bè nǹkan ara àwọn nǹkan kéékèèké tá n láti túnṣe nìyẹn tó bá fẹ́ tó bá plan tó rò báyìí rò báyìí pé mo fẹ́ ṣe báyìí tó bá kówó tó bá fi ṣe nǹkan yìí báyìí o ní láti lè wọ́n pé nǹkan tí mo fi owó ṣe yìí ṣé èrè ẹ̀ ó gba gbogbo ibi tí. mo sọ pé ó máa gbà wọlé ṣó wọlé wíwọ̀n yẹn àní a ṣẹ̀ṣẹ̀ ń tò bí a ṣe máa máa wọn èèyàn mélòó ló ń wọ̀lú yìí wá ibo náà ń gbé kí náà wá ṣe kí náà ná kí náà rà kí náà tà tá a bá bẹ̀rẹ̀ sí ń kó information yẹn jọ ibẹ̀ láti lè bẹ̀rẹ̀ sí rí àwọn eh, indication pé ah tourism iye báyìí ló pa but ẹ kì í ṣàlàyé nǹkan tourism tí a mọ̀ kó ṣe fàájì nìkan irú èmi ń sìn political tourist ni mí làbújá àwọn kan wá gbàdúrà nílùú wa religious tourist ni wọn àwọn kan wá ṣe meeting nílùú wa business ni tourism tiwọn àwọn kan wá ṣe káràkátà economic tourists ni wọn àwọn kan wá sí Àbújá ń bíbáyé for example láti wá tún ara ṣe àwọn kan lọ láti Àbújá yìí wọ́n lọ sí Èkó láti lọ tún ojú ṣe medical tourists ni wọ́n tá a wo tourism ní nàìjíríà tá a kó irú tourism ilé àkósínú gbáyé irú tourism ilé àkósínú gbáyé tourism tóbi ní nàìjíríà àkàn fún lórúkọ tó yẹ kó jẹ́ bó ṣe yẹ kó jẹ́ lẹ́yìn tó bá wo nàìjíríà nínú gbogbo ìlú tó wà ní west africa lọ títí dé east africa títí dé south africa nàìjíríà ló ń fa èrò rẹpẹtẹ wọlé a ah, kì í kà wọ́n kún pé tourism náà wá ṣe akọ̀wé pé eléyìí oṣù aráàlú wa àlejò ni kí ló wá fún èló ló ná kí ló ṣe kí ni nǹkan tó wá ṣe kí ló mean fún orílẹ̀-èdè wa a kì í rò bẹ́ẹ̀ yẹn so àwọn nǹkan tá a bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí rò bẹ̀rẹ̀ sí kà nìyẹn. tá a bá wo àwọn tourist sites tó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣé ẹ lérò wípé abẹ́ ìjọba ló yẹ kí gbogbo ẹ̀ wà pé kí ìjọba máa darí wọn àbí ẹ rò pé káwọn ìpínlẹ̀ ẹ̀ fúnra wọn kọ́ máa jọba lé um, àwọn tourist centers yẹn. ẹ á ṣòro fún mi kí n jókòó síbi báyìí kí n sọ pé omi kan tó ń sun láti inú ilẹ̀ ní ọ̀ṣun kí n sọ pé èmi ni ó yẹ kí n pàṣẹ lórí ẹ̀ pé bàbá bàbá bàbá ẹni tó gbé lẹ̀ fún èèyàn báyìí pé kò láṣẹ lórí ẹ̀ mọ́ àwọn náà ni àjọjẹ ló dùn ká sowọ́pọ̀ àwa mọ bọ́n ṣe ń ṣe ní gbogbo àgbáyé àwa mọ àwọn nǹkan tí a lè péjọ sí orí ẹ̀ tó jẹ́ pé òwò yẹn á pààrọ̀ láti tọrọ kọ́bọ̀ tó wà nísìn á di owó olówó ńlá. ọdún sẹ́yìn ẹ rí i pé um, Abuja Carnival tó ń ṣe lábújá níbà ẹ rí i pé ó dùn ó lárinrin àmọ́ nísìn ẹ rí i pé kò dàbí tẹ́lẹ̀ mọ́ àwọn èèyàn tẹ̀ sọ pé kán scrap ẹ̀ sẹ́yìn lérò wípé ó yẹ kán scrap ẹ̀ àbí kí lẹ́yìn sọ fún wa nípa Abuja Carnival. dúró náà dúró ìrandíran bàbá wa wo ló ṣe carnival bí wọ́n ṣe ń ṣe ló wọṣọ tó ń wọ̀ ẹ́ carnival tèmi mọ̀ Brazil ni wọ́n ti ń ṣe wọ́n dẹ̀ gbé wá sí Calabar wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ń bẹ̀ gbogbo Nàìjíríà dẹ̀ bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé carnival pa àwọn náà fẹ́ ṣe carnival bíi ti Calabar àwọn náà fẹ́ ṣe Calabar ṣe carnival tí wọ́n nìyẹn àwa náà lè ṣe tiwa tá a bá wọ àwọn abúlé àwọn Buhari tó ń wà ní Àbújá tó ń jẹ́ àwọn ìjìnlẹ̀ ní Àbújá yìí wọ́n léegun tiwọn á tó twenty ká kó wọn jáde àwọn nǹkan táwọn èèyàn fẹ́ máa wá láti bòmí láti wá wò nìyẹn culture wa nìyẹn tá a bá lọ ṣe copy and paste tá a bá lọ ṣe photocopy tẹlómìn táwa ṣe labalábá àti gbogbo kinní tán a lè mọ ṣètò àwọn tó ń ṣe ń bẹ̀ yẹn a kò lè kọ́pì ni tá a bá ṣe tiwa tó jẹ́ tiwa tá a tó yé wa yẹn làwọn èèyàn fẹ́ wò kí ládẹ máa wá fi kún a fi àwọn nǹkan tó jẹ́ tiwa ní ayé àtijọ́ àfi tàwọn nǹkan tó jẹ́ tiwa ní ayé ìsìn kún tó bá ṣe kánífà tó kó àwọn nǹkan ti ilẹ̀ jáde tó dẹ̀ ṣe bóyá music tó jẹ́ tìsín tó ń jẹun tó ń ṣàríyá kánífà nìyẹn àríyá tó jẹ́ tiẹ̀ tó jẹ́ tìlú ẹ tó yẹ tó lè ṣàlàyé ẹ̀ fún àwọn ọmọ pé àwọn èèyàn báyìí báyìí báyìí ní láyé àtijọ́ báyìí báyìí báyìí náà ṣe ń ṣe àwọn nǹkan tó jẹ́ kánífà fáwa nìyẹn so bẹ́ẹ̀ la ṣe máa tún wò. so ẹ̀yin tí wọ́n sì gbé òkè ṣé pé kán kàn sínú àtúnṣe torí mo pé kánífà yẹn mo pé wọ́n ẹ̀fọn bá ìlọ ọ̀dà kan jẹ́ sọ pé Àbújá ìgbà ìgbọ̀ngàn ló ẹ̀fọn ṣe. no mo ní kí Kàlàbá wọ́n ṣe kánífà tiwọn but kánífà ti Àbújá ó ń láti pààrọ̀ àwọ̀ Abuja n'i capital nigeria babatia tiẹ̀ máa ṣe carnival Abuja ká pé gbogbo cultures tó wà ní ìbílẹ̀ nigeria pé ẹ máa bọ̀ ẹ máa ẹ máa bọ̀ wá ṣó gbogbo ayé láti nigeria láti Abuja pé nǹkan báyìí ló jẹ́ tiwa. àwa náà láti nífẹ̀ẹ́ nǹkan tiwa ká tó lè béèrè pé kẹlòmíì nífẹ̀ẹ́ tiẹ̀ pẹ̀lú wa. ní ní bára fẹ́ mọ abúlá kaliwa tá ẹ̀ sọ yìí báwo ló ṣe ipa olóró ní lórí àwọn ìpínlẹ̀. báwo ló já àǹfààní fún àwọn ìpínlẹ̀ tẹ bá tí n bá pé eégún twenty five láti oríṣiríṣi abúlé tó yípa bíbáyìí wọ́n máa wọ́n máa gba nǹkan kan tó kúrò lábúlé wọn pẹ̀lú eégún wọn púpọ̀ nínú wọn máa ṣàìsùn ní alẹ́ kí ọjọ́ eégún tó bẹ̀rẹ̀ àìsùn ń ṣọ̀fẹ́ àwọn èlò tí wọ́n fi ń ṣàìsùn èèyàn kan ló ń tà lọ́jọ́ tó bá máa wá ṣe eégún yẹn àwọn èèyàn máa wá wo eégún yẹn mọ́tò ló máa gbé wọn wá bó ṣe ń wégùn yẹn wọ́n máa jẹ wọ́n máa mu èèyàn ló ń ta àwọn nǹkan tó ń jẹ tó ń mu yẹn tó ń bá dẹ̀ ṣe tó ń máa wọ mọ́tò lọ sílé wọn padà èèyàn náà ló tún máa gbé wọn lọ́fẹ̀ẹ́ àwọn elépo ń tà àwọn ọlọ́tí ń tà àwọn olóúnjẹ ń tà àwọn tó ń ṣe fídíò aláwòrán kínní náà ń tà oríṣiríṣi èèyàn ló máa jèrè nínú ẹ̀ and irú àríyábẹ̀ yẹn òun ló máa ń kó owó sí àpò mẹ̀kúnnù nídìí àríyá ńlá bẹ́ẹ̀ yẹn ni opportunity máa ń wà fún ìjọba láti drive owó lọ dé abúlé ibi tí eégún ti jáde lọ dé àwọn tó ń gun kẹ̀kẹ́ lọ dé àwọn tó ń tọ́ ẹ pé wọ́n bóyá wọ́n máa ta ìkòkò ṣásun ọbẹ̀ kan lọ́jọ́ kan ó lẹ̀ pé mẹ́ta náà máa tà lọ́jọ́ yẹn so ó ṣe. ká máa wo ìṣèjọba Buhari tí àwa náà yìí ṣe lè sọ fún wa pé um, ṣé wọ́n ṣé wọ́n ṣé ó ní àwọn nǹkan oríṣiríṣi tán ti ṣe tán ti gbé ṣe lórí àjọ yín àti pé how well lérò pé wọ́n ti fẹ́ as per tourism. oṣù méjì ni mo ṣe ṣe lórí àga ẹ̀ but máa try láti dá ẹ lóhùn lórí ẹ̀. Um, nígbà ìjọba yìí bẹ̀rẹ̀ wọ́n sọ pé àwọn máa pààrọ̀ púpọ̀ nù nǹkan bá a ṣe ń ṣe wọ́n lè lò láàánú lórí oríṣiríṣi nǹkan tá à ń ṣe báwo la ṣe lè kó àwọn kan pọ̀ báwo la ṣe lè yan ẹni tó mọ̀ ń pa ẹ̀ jù tọwọ́ ẹ̀ dẹ̀ mọ̀ tó lè ṣe iṣẹ́ yìí so wọ́n ní sùúrù kò ń ṣe nǹkan tí èèyàn lè kanjú ṣe wọ́n ní sùúrù wọ́n dàálẹ̀ wọ́n tún ṣá wọ́n dàálẹ̀ wọ́n tún ṣá wọ́n lè wá ṣá àwọn èèyàn kan pé ok ẹ wá ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ yìí wọ́n tún wá wo iṣẹ́ kan tó ń pè ní creative arts àwọn oní film àwọn oní music uh, all the major components tó wà nínú culture wọ́n á bẹ̀rẹ̀ sí í pé wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ń wádìí kí ni àwọn kan kí ni àwọn tó ń jẹ́ ṣòro fún yín nídìí iṣẹ́ yín báwo la ṣe lè pààrọ̀ bí ìjọba ṣe ń ṣe báwo la ṣe lè pààrọ̀ àwọn òfin tí wọ́n fi ń tó lè máa ní lára nídìí iṣẹ́ yín sórí tíjọba bá ti wù tíjọba bá ti nífẹ̀ẹ́ àti wá bó ṣe máa tòrò fún ẹ díẹ̀ ló kù so wọ́n ti ṣe foundation bí art àti culture ṣe máa tòrò nǹkan kéékèèké kan ló kù àwọn òfin kan tó fẹ́ pààrọ̀ àti owó owó intervention owó kò ń ṣerú owó epo bóyá bíi five percent owó orí epo tó fẹ́ fi sí àwọn ibi tí iná kìíní ti máa gbà gan àwọn nǹkan tó kù ni ọlọ́run á jẹ́ fún wọn ṣe. in terms of policy um, policy issues ṣe lérò wípé uh, ìjọba ti ṣètò ó ṣe ju ìjọba méjì àbí mẹ́ta tó kọjá ó dẹ̀ ṣe ṣọdún méjì ni kò tẹ̀ tí pọ̀dún mẹ́rin nídìí iṣẹ́ tá à ń sọ yìí o so lórí yẹn ah mo fún wọn pass mark o. ok nígbà mi fẹ́ bèrè kọ̀ọ̀kan tó fẹ́ wo um, tourism ṣẹ́fẹ́ ní um, ìjọba ìṣètò lórí pé àwọn èèyàn wá sí ìlú ẹgbẹ́ àwọn ìlú kọ̀ọ̀kan wá táwọn èèyàn wá sí di ẹ̀jú tourist guide ní airport àwọn mm. ah, ọ̀gá. epo sọ wá a mú epo yẹn títí títí títí tó tiẹ̀ ó dàbí epo tiẹ̀ ó ibi tó pa wá dé orí yìí ń san wá ń sìn a mọ bá a ṣe máa ta package tí àwọn ẹlòmíì tán ti package láti ìlú wọn tó bá fẹ́ kúrò mí báyìí lọ Dubai ń sìn ọwọ́ kan ni owó kan ló máa san gbogbo nǹkan tó máa ṣe ń gbogbo bó ma máa dé gbogbo ẹ̀ ó wà nú yẹn o lè pákéjì ara ẹ láti o lè pákéjì ara ẹ láti Kaduna so àwa pápá aláti ọkọ ní sùúrù ká bẹ̀rẹ̀ sí ń wò pé ọkọ̀ ojú òfurufú ọjọ́ wo ni ẹ kì í tó yẹ pé síìtì yín àwọn òjókòó yín ó free ok hotel ọjọ́ wo ni ẹ kì í ríta tó yẹ pé àwọn yàrá yín free ok èló lẹ fẹ́ gbà fáwọn ọjọ́ yẹn àti ọkọ̀ yẹn àti mọ́tò ok ẹ jẹ́ ká ṣe package yẹn so ok á jẹ́ twenty five thousand so ẹni tó bá fẹ́ lọ lórí tírípì tó bá wù yẹ àpò ẹ̀ wò á wò pé ah abẹ́tà kì í lọ ní Tuesday Wednesday àbí thursday tó yẹ pé èrò pọ̀ owó kékeré ni máa ná àti ìbẹ̀rẹ̀ sí ń sowọ́pọ̀ láti ṣe òwe aláti sowọ́pọ̀ láti ṣe òwe because àwọn yòókù tó ń ṣe òwe ìtàn dẹ̀ ṣe dáadáa ìsowọ́pọ̀ ni o hotel airline onímọ́tò government gbogbo wa wọ́n sowọ́pọ̀ ní láti pa owó yìí owó yìí dẹ̀ wà rẹpẹtẹ ní gbogbo ìgbésí ayé láti pa wọ́n sowọ́pọ̀ láti pa ni. Um, táwa máa wò ká sọ̀rọ̀ sí àwọn other places other um, sectors táwa máa wo whistleblowing kí ni tẹ́kìn lórí ọ̀rọ̀ whistleblowing tí ààrẹ ìgbé yọ. tuntun ni ọ̀rọ̀ whistleblowing ó rẹ̀ ṣẹ̀dẹ̀ ni ó dẹ̀ ń ṣiṣẹ́ mo ń láti ní pé mo ń láti sọ̀rọ̀ pé a ń láti kíáfù nítorí ẹ̀tanú because mo kà kan tó ṣẹlẹ̀ pé èèyàn kan tí ò ṣe nǹkan kan wọn lọ parọ́ pé ó ṣe báyìí báyìí báyìí àwọn ọlọ́pàá dẹ̀ ti lọ gbé nígbà tó máa mí wò tó máa yẹ̀ wò wọ́n rí pé kò ń ṣe bẹ́ẹ̀ so àwọn tó lọ parọ́ yẹn náà lọ kó so à ń láti ṣàkíyèsí pé àwọn èèyàn lè lẹ́tàánú kàn máa fi whistleblowing ṣèkà but téèyàn bá wá dúró owó tó ń sọ tó ń rí kó padà tó ń lè kó fúnrú tourism láti fi tòrò ah ó ń ṣe dáadáa ó ń ṣe dáadáa. parí iṣẹ́ lè sọ fún ọ̀rọ̀ ìṣítí wò lè ní fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ìjọba lórí nǹkan kan tí a máa bẹ̀rẹ̀ ní oṣù tó ń bọ̀ yìí it's called tour Nigeria rìn kiri ìlú ẹ wòlú tiẹ wo bó ṣe rí kí ló wà ń bẹ̀ báwọn kan ṣe ń sọ ra nǹkan tó ṣe ń lu ẹ nǹkan tó ń gbìn ń lu ẹ náwó ẹ owó tó ṣiṣẹ́ tó làágùn fún nílùú ẹ ná sínú ìlú ẹ kówó ìlú ẹ náà lè ga bí owó ìlú èbó káwọn èèyàn ìlú èbó náà lè wo ìlú ẹ pé ah ìlú yẹn máa ń tòrò kán lè dìde wá báwa náà ṣe ń lọ báwọn náà ṣe ṣe tiwọn nìyẹn so domestic tourism ni focus wa pé à ń wo bá a ṣe máa tún tiwa ṣe bá a ṣe máa lo nǹkan tá a ní nínú ilé tiwa fáǹfààní tiwa. ẹ ṣe gan bàbá ẹ ṣe tẹ jẹ wa lórí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà mo lérò pé tàbá tó ránṣẹ́ pé ẹ máa jẹ. mi ni màá kọ́kọ́ dọ́fíìsì ẹ ṣe. kò sí nǹkan tí ó mú ayọ̀ tó mú ẹ̀yẹ tó mú ògo fọmọ ẹ̀ dájú ìrànlọ́wọ́ tó bá ṣe fún ẹni tó kù díẹ̀ kí a kì í ṣe tó kù díẹ̀ kí àtò nípa owó ṣùgbọ́n ní tó kù díẹ̀ kí àtò nípa ìlera ara nípa làásìgbò ọ̀ jàǹbá tó ṣẹlẹ̀ sí àwọn tá a gbà sẹ́nu iṣẹ́ ìjọba a gbọ́dọ̀ mọ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè. èèyàn kan tẹ̀ sọ pé ọ̀gá òun pé òun pé ẹ máa gbọ́ pé ẹni tó fẹ́ ó ti Ebola máa ti pa kò sọ́rí o má wà bíṣẹ́ mọ́ o pé ó dà fún àti ẹni yìí ni wọ́n dẹ̀ ti fún ní certificate kò sí ẹ̀bùdà lára ẹ̀ kò sí so ẹ̀bẹ̀ lábẹ́ àwọn àwọn aráàlú àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹni tó bá ti gba certificate pé kò ní ẹ̀bùdà lára kí ni ká gbà padà ká súnmọ́ kò sí kankan gbọ́dọ̀ tó máa ṣe wá. tá a bá mú ẹni tó ń lò á bá sọ̀rọ̀ á ti mọ́lé ibì gan fún àádọ́rùn ọjọ́ kó tó di bí ọgbọ̀n ọjọ́ torí pé igbó yìí ń wù mú kò rí mu ògùn olóró yìí ń wù mú kò rí mu a wá wò pé kí lòun lè ṣe o ànáwọ́ mú bíbélì ẹ̀ a máa kà á ó ti mọ gbogbo sam sórí ó ti mọ kinní kan sórí ó ti adọ̀bálẹ̀ kò sí wo jàgídíjàgan mọ́ ó ti ara ẹ̀ á ti rọ̀ àgbò tó fẹ́ rìn ni tó bá aráyè jáde pẹ́rẹ́mì tó wà yẹn nǹkan tó máa kọ́ ibi tó máa kọ́ lọ níbi tó ti ń mu igbó yẹn. sọ àárín jù báyìí lọ ní ọ̀sẹ̀ lórí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà ẹ ti gbọ́ wọn tí àlejò wa sọ wọ́n ní ká wo nǹkan tó wà ní ìpínlẹ̀ wa ká gbógun nǹkan tá a lè ṣe níbẹ̀ ká tún nǹkan ṣe ká gbé kan síbi kan òun ló ń di tourism tí àwọn òyìnbó tán wá wò ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ọ̀nà báyìí la lè fi pawó fún orílẹ̀-èdè wa nàìjíríà àti àwa pàápàá jùlọ nítorí náà àrìjù báyìí lọ ní ọ̀sẹ̀ lórí ètò ìdàgbàsókè nílẹ̀ oòdùà orúkọ tèmi yí padà orúkọ mi abímbọ́lá wọlé aṣọ látọ̀dọ̀ mi àtàwọn tó mú kí ètò ìkówá sí ìmúṣẹ mú ire